أعوذ بالله من الشيطان الرجيم قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما أيا نجد الذين كذبوا شعيبا كأن لم يبنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم فكيف أتى على قوم كافرين وما أرسلنا في قرية من نبي إلا أخذنا أهلها بالبأساء والضراء إلا البأساء والضراء لعلهم يضرون ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا وقالوا قد مس آباءنا الضراء والسراء فأخذناهم فأخذناهم بغتة وهم لا يشعرون الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم ونصحت لكم فكيف آسى على كوني كافرين وما أرسلنا في قرية من نبي إلا أخذنا أهلا بالبأساء والضراء ثم بدلنا مكان السيئة الحسنة أسافوا وقالوا قد مس آباءنا ضراء والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكذبون أفأمن أفأمن أهل القرى أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون شريعة الله للإنسان تبيان وكل شيء سوى القرآن خسران وكل شيء سوى القرآن خسران شريعة الله للإنسان تبيان شريعة الله للإنسان تبيان وكل شيء سوى القرآن خسران وكل شيء والقرآن خسرانا Ọlọ́run adúpọ̀ lọ́dọ̀ ẹ. Látara oore rẹ lórí wa, òun mú wa jókòó ti ọ̀rọ̀ rẹ. Ṣẹ́rí àtúnlọ ìlélẹ́. Ẹ ń sáà ní ti bóyá náà. Wà kó lò ṣe é wà ní kò. Kúrò àná kó sí àná. Wà kó lò ṣe é wà ní kò. Ṣẹ̀rí'àtúllàhi òfin ọlọ́run ọba wa. Ṣẹ̀rí'àtúllàhi. Òfin tí ọlọ́run ọba wa tí wọ́n tó gbé kalẹ̀ fáyé. Ṣẹ̀rí'àtúllàhi. Lílé ìrìnàfààní tí mo yá nà. Wà kó lò ṣe é ṣe wálé. Kúrò àná, kúrò àná. وكل شيء gbogbo nǹkan pátá léèyàn bá ti ní kí wọ́n yọ ọwọ́ alukuraanu lẹ̀ òfo ni alukuraanu yanjú gbogbo nǹkan òun lọ sàlàyé gbogbo nǹkan òun náà làwa jókòó tì í ẹ̀ rẹ lórí wa. tó ń jẹ́ kọ́rọ̀ rẹ kó bá wa láàmú ó wù wá gbọ́ kò wù ẹlòmíì gbọ́ ṣùgbọ́n lọ́wọ́ wà wá gbọ́ ó wù wá jókòó tì àìní wù wá gbọ́ fún àwọn. ibi fi sinmi lánàá òun ni bí ọlọ́run ti ń sọ̀rọ̀ àwọn àgbà ọ̀jà àwọn tí wọ́n bá ayébù ọlọ́run ní wa kọ́ làlìmọ̀láwò lábí iná káfàrú mi ká omi yìí. àwọn àgbà ọ̀jẹ́nu àwọn kèfèrí àwọn èèyàn anábì suhaib. màá ní dábàá sọ̀rọ̀ suhaib bá. wọ́n ń kẹlẹ̀ máwọn tí wọ́n kù tí wọ́n gbàgbọ́. wípé làyín ní dábàá sọ̀rọ̀ suhaib bá. bẹ́ẹ̀ bá lọ ṣe bẹ́ẹ̀ tẹ̀lé suhaib ìnákùn ìdálàkà èrò ẹ̀sùnfò rẹ̀ bá lè tẹ̀lé torí wọ́n rí wípé agbára àwọn ká káwọn jẹ́wọ́ yà kí wọ́n sì gba gbogbo nǹkan ní wọn bí wọ́n ti ṣe fáwọn tí wọ́n tẹ̀ lánàbì náà nu gbogbo dúkìá wọn ni ẹ gbẹ́sẹ̀ lé wọ́n ní ẹ̀sùnfò tẹ̀ ẹ bá tẹ̀lé ọlọ́run wá rí wípé. ọwọ́ wọn ti ń wọlé pọ̀ ìyà tí ń bèèrè náà ọlọ́run wá ran sí wọn wọn àkàtọ tí wọn lọ́jọ́ pàtó. fi dárí sí mi. ọlọ́run láà ní kí máa rí lẹ́sẹ̀ ọlọ́run lára àyàtà fi jẹ nǹkan mẹ́ta lọ́lọ́run júwe níyà tó jẹ wọ́n rọ́júpà sọ́yà àti yahoo mọ́sílà mẹ́tẹ̀ẹ̀ta náà la wá papọ̀ sẹ́yọ kan gbẹ́dúlà lọ́bẹ̀rẹ̀ ẹ̀sùdò òun lọ́bẹ̀rẹ̀ tí wọ́n ti wò ó pé àá ìkì ọlọ́run ló dé yìí lẹ́yìn ẹ̀ lọ́lọ́run wá ní kí ariwo àrà tó lágbára. ó mú wa gbogbo ẹni tó gbé nǹkan lérí ó dúró bẹ̀ ni ẹni tí ń lọ ta wàásùbà wo fi dáàrí ní mo já sí ni ọlọ́run ní gbogbo wọn wà ní jásímà bá a ti sọ gbogbo wọn dànù wọ́n kàn di wọ́n dòkú sára tí wọ́n lè kú òrùjú kàn mọ́. ìbánu ọlọ́run ni bá a ṣe yíra padà. na nígbà mẹ́gbẹ́ ìyá ṣe bàbá mi bọ́lá ti sọ wọ́n dànù jáàsì mí náà tí wọ́n lè kó lójú ká. lẹ́yìn ọlọ́run wá ní kílẹ̀ ọmọ ọmọ mú ọkọ máa ń là. ọlọ́run nípa فأصبحوا في دارهم جاثمين الذين كذبوا شعيبا الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها. ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń pe Àlàdínà kábàbù ṣùwáyébá. Àlàdínà kábàbù ṣùwáyébá. Ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n pe ànábì ṣùwáyébù nírọ̀. Àlàdínà kábàbù ṣùwáyébá. Wọ́n ní tí ànábì ṣùwáyébù mú wá kìí tòótọ́. Kàálàmù yàgìnà òfin ha. Ọlọ́run ní bẹ́ẹ̀ bá dénú ìlú. Kàálàmù yàgìnà òfin ha. Bí ìgbà wọn ò gbébẹ̀ aṣọ mẹ̀dá ooru lámúyágínà ọbẹ̀ wọ́n yé ṣe tọrọ àìkọ́ mà ni jàmbá léèyàn àpẹ̀dánẹ́tù bílímà káni yẹnì àkọ́mtù fíìmù gbogbo bẹ́ẹ̀ ni. kàn lámúyásẹ̀ náà ó fi há. lámúyásẹ̀ náà ó fi há. ọlọ́run ní sẹ́yìn bá débẹ̀ bí ìgbà pé wọn ò tiẹ̀ ẹnìkan ò gbé bẹ̀ láyé ni. Àlàdínà kàtàbù ṣúwàìbà kànú mọ́lúkọ̀ọ́sì. Ẹ̀wọ̀n náà, ọlọ́lá tó pe ṣòwébù rọ́nà dẹni tó ṣòfò. Ṣẹ̀pá ni ẹ kọ́kọ́ kẹlẹ̀ mọ́ àwọn tí wọ́n gbàgbọ́. Wípé tí wọ́n bá fi lè tẹ̀lé ṣòwébù, ànábì ṣòwébù, wọ́n dẹni òfò. Ọlọ́run nígbà yàmí dé. Àlàdínà kàtàbù ṣòwàìbà gbogbo àwọn tí wọ́n pa ànábì ṣòwébù nírọ́ sọlọ́run mọ́ sí àwọn ànábì ẹ̀sìn ọlọ́run máa ń ràn wọ́n ṣe yóò dúró tì hàn. ọmọ ń dúró tì wọ́n ó dúró tànábì ṣùáìbù ọlọ́run níbẹ̀ bá débẹ̀ kà á nà ń lámúyásẹ̀ náà òfin yá kí wọ̀ tí ẹ̀ tí tẹ́nìkan ò ìlú yẹn rí ni. الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين ọlọ́láwọ́ tí ń pa ànábì ṣùáìbù nírọ̀ gbogbo wọn ní amófo tọ̀wọ́lá ánihún. tọ̀wọ́lá ánihún. ọlọ́ọ̀ni rẹ̀ ànábì ṣùáìbù gbójúkò lọ́dọ̀ wọn. tọ̀wọ́lá ánihún. má bá wọn sọ́dọ̀ wọn mọ́. tọ̀wọ́lá Anábì Ṣuaibu wá ń sọ fún wọn wípé ẹ̀yin èèyàn mi ò. Ẹ̀yin tí ìyà dé bá lónìí. Ẹ̀yin lẹ́fà. Ṣébí lakọ́dé àbúlájì tùkún rí sáálá dìrọ̀bì. Iṣẹ́ tọba àti ìfirán mi mo kú jẹ fún yín. Ẹ̀yin lẹ́ẹ̀ tẹ̀lé wánà sọ àtòlà fún. Bẹ́ẹ̀ sì ni mo kì í lọ ìyàtọ̀ jẹ yìí. Ọ̀dà ìgbà pé wọ́n wo Ṣuaibu pé ọ̀sánú wọn ni onígbà kẹ́ bá a sà. aláàkà omi kàbìrì. àánú wo lẹ̀ ń wá lọ́dọ̀ mi fún kèfèrí. bàkẹ́ fa a sà. aláàkà omi kàbìrì. kèfèrí tá a ti kì í lọ. ọmọ lójú bí àánú wọ àwọn kankan bí àánú ò gbọdọ̀ débẹ̀. ebó sọ̀rọ̀ ẹ̀ náà nígbà tí ń sọ̀rọ̀ àzáni yàtúwàsáni lọ́lẹ̀ nínú sọ́ọ̀tù núrì kọ́. àjílẹ̀dù kúlọ̀ wá ìdí ní ọmọ ní àtàjálìdá tí. ọlọ́run ní ẹ̀fọ́ ní kọ̀ọ̀kan wọn ẹ̀fún alọ́gbọ̀n ọgọ́rùn-ún ẹgbà ní tá a fẹ́ mú bẹ̀rẹ̀ ọlọ́run ní wà láàbá wùdù wọn. ọlọ́run láàánú ọgbọ́dọ̀ mú yóò lórí tó bá jẹ mọ́tò lọ. nígbà yẹn bá sì nà wọ́n ẹ má nà wọ́n kọ̀rọ̀ torí sẹ́tà afẹ́ kí nínú àwọn ò ṣe kò ní lè ṣe ọlọ́mọ yọ ọ̀ràn ìgbàsẹ́lómi ti dá jẹ́ ọ̀rẹ́ nínú kò yẹ ẹgbà tó ọba jẹ́ ẹgbọ́ pọ̀ ọ̀wá ẹgbà lórí ìsìnkà kọ̀ọ̀gọ́rùn-ún ni àwọn òye ẹgbà ẹ̀yin ló ṣẹ̀rí àmì àìjẹgba tí òun ló tún fi lọ rọ́ọ̀lù mí tí ọba jẹ gba àtàkọ́kọ́ tí wọ́n mọ lójú ọtáyé lọ́jà tí ń ṣe bílálà fún. ní a mú ìyá lọ ojú ó ti yàn gbà òun gbọdọ̀ tún ṣe léyìn mọ́. ṣùgbọ́n àìjẹ́ àti sọ́dà àti sọ ẹ̀sẹ̀ dáyọ̀ òní náà ni wọ́n ti mú wa torí kẹ́rẹ́rù ó lè fẹ́ ẹni tí ó tún ṣe ni. ẹgbẹ́ tó ọjọ́ sọ wípọ̀ ọ̀sẹ̀ sí tọ́lọ́hún ṣùgbọ́n kó lè jẹ́ sájírù wọ̀rọ̀dẹ̀ méjèèjì ni hùdúùdù máa ń ṣiṣẹ́ sájírù ni kó lè kí ẹni tí ò tí ì ṣe ń lọ pé má débẹ́ o wọ̀rọ̀dẹ̀ kó sì lè dẹni tó ti ṣe padà kú o kọ́mọ fi ṣe má rọ́díù nù wà láwùmù lè fún rì mùkímù rọ́dì ń wọlé abudu láyà rẹ̀dá òwú ìtàlà àṣọ àbáà níta bá ti bú ọmọlúwàbí. mùkíìmù èbú wo pẹ̀lú ọtọ́ títà sáàbì oṣù nǹkan ṣe mọ́ rọ́ọ̀dì hùn yóò ọda padà ń bi tí ṣe tí ọ̀dà ṣùgbọ́n wà láàbùdù tí èèyàn bá jẹ́ irú tiẹ̀ láyà rẹ̀ ilà làásọ̀ yóò tí ì jẹ́jì iṣẹ́ ẹjọ́ mọ̀ ṣe mọ̀ nǹkan abílẹ̀ lọ́rẹ́ rú mi. Anábì ní ẹ wá ń retí kí n sàánù wọn. Kẹ́kọ̀ọ́ tá àlàkọ̀ mi ń kàbí. Ẹsẹ̀ ń retí àánú lọ́dọ̀ mi sáwọn tí wọ́n ṣe kèfèrí sọ́lọ̀ èyí sàánú kèfèrí. ànábì sọ́ọ́bù àti sọ̀rọ̀ ẹ̀fọ́ àpọ̀ lánàá mo tọ́ padà sẹ́ ń bọ̀ fún aṣọ bíi tí wọ́n ṣe sí. Si anabi suwaibu ni wa kaifa asa alaleka omi kafiri ma arisalina fi qaryatin nabiyyin illa qadna alaha nígbà ọlọ́run parí ọ̀rọ̀ àwọn anabi ọlọ́run ẹ̀rí pé ní ń gbé bọ̀ ibẹ̀ láti sinmi lẹ́sìn ọ̀n sọ ọ́ bọ̀ kan ti suwaibu ta ti bẹ̀rẹ̀ lọ́dún yìí ọlọ́run ti wá parí ẹ̀. ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run tó dáàkọ ẹ̀ nínú súrà yìí àtàwọn èèyàn wọn. ọlọ́run wá ń wa láti sọ ìṣesí gbogbo ìjọ gbèsè sí wọn ni pé máa náà fi tọ̀rí àti ìmí nàbí ẹ má jẹ́ kí yẹn ébù ọ̀rí àyín lẹ́nu kò sí kan. إلا أخذنا على بالبأساء والضراء àyàfi káwọn ọlọ́run ká fi gbá àwọn táwọn ká fi gbá àwọn aráàlú mú a gbọ́dọ̀ fi nǹkan kan síbẹ̀ wọn torí láàfin mà di fífi ìyàtọ̀ wọn mú wípé wàá máa arísáré náà fi kọ̀rìyà sí ní nàbí yìí ọkà sábà á sọ́dí yé. pé táwọn aráàlú bá ti pọ̀ wọ́n bá ti pè ọ̀rọ̀ ọlọ́run nírọ́ ìta àfi tẹ̀lé ni pé akásí náà á là bìlì bàtà ìwọ́n gbọ́rọ̀ ìlànà ahụ. rẹ̀ sọ̀rọ̀ àbí báṣù ẹ̀pọ́kùn ẹ̀pọ́kùn kéèyàn fẹ́ jẹ ọmọ rí jẹ ànáwó ẹ̀sìn wàtọ́rọ́ ìnira ànáwó ẹ̀sìn. ọlọ́run ní àdìnnà ń bílí bá sáàyì búùsù fakiru ni àìní ìpọ́nkùn ọlọ́run la máa fi bá wọn mú. wọ́n dọ̀rọ̀ ọ̀lù. òun làbá fi ní nínú agbára ọlọ́run lọ́wà hukumu àtidájọ́ ẹ̀ ní búùsù ńlá bíi ibi wá sí ibi àìsílẹ̀ àhámákì nínú agbára tọ́lọ́hún máa ń ṣe àtìdájọ́ ọlọ́run ní búùsùn làbíbì ó lè fi ẹ̀fọn kùn sínú ọ̀rọ̀ ẹni ọgbọ́nú tọgbọ́n lẹ́yìn tó sì ní làákàrè ó lè bá fi búùsùn sínú ọ̀rọ̀ ẹ̀ tí ó máa wá tí ó jẹ tì kí àrí kó sì wá ṣe tíìbù fi àìsílẹ̀ àhámọ́tù kọ́ wá fi kọ́ máa dùn kọ́ máa dá sínú oúnjẹ ẹni tọ́gbọ̀n táwọn wò pọ́pọ̀ tí ó sì máa pé owó sì máa wó hmm. nínú búùsù bá jámù búùsù ló ní bàtà ọlọ́ọ̀la àfi gbá wọn mú torí wípé wọn tẹ̀lé tọ́lọ́hún. bílíbà sáà yìí ìkọ́kùn lónìrànran. a fi bá wọn mú wádà àti àtìmíra. ọlọ́run láàfin nira fi mú wọn làálà òun yàtàrà òun ní máa ṣe bẹ́ẹ̀ máa mú wá ni tí wọ́n lè máa rawọ́ sí à náà lè máa rawọ́ tí wọ́n máa rawọ́ sáwọ́ ọlọ́run. ọlọ́run na fi máa ń ṣe bẹ́ẹ̀. làálàá ohun ya dọ́rọ̀ àwọn náà ó wí bá ń bò mí kó wà á máa mú dààmú wá ń gbà mí làálàá ohun ya dọ́rọ̀ àwọn náà bóyá ẹ lè máa rántí ni. síbò mí sì máa ń mú ìnira wá fún yàn ìjùmọ̀ yìí zàlàkà bí sàmìnà tọ̀jú yìí bì kálẹ̀ mẹ́ni ẹni tí gbogbo ara lájọ máa pàdé mọ́sáàsì lóòótọ́ ṣùgbọ́n kò sí sáàfì mẹni tí ìwà mọ́sáàsì ẹ̀ jódodo nínú àdánwò ni nígbà bá mọ́dánwò dé tí ò tún sá mọ́sáàsì nígbà láàtọ̀ ó mọ̀ wípé lóòótọ́ tọkàntọkàn òní fi ṣe kí ní fi wá sí wa tí ọba ti sá ọlọ́ọ̀ni. wàmà àrísàlìnà fi kọrin àti mí nàbì yìí àti ìrà nàbì kan sílẹ̀ tó kan ìlà kásínà àdá abẹ́lẹ́bà sáàyè wà sọ̀rọ̀ yìí. àfi káwọn ọlọ́run ó fi gbá wọn aráàlú náà mú aráàlú tó yẹn mú ìpọ́pọ̀ àti ìnira. làálàá ثم بدلنا مكان سيئاتنا حسنة ọlọ́run lẹ́wọ̀ ọlọ́run bàjálí náà bá a bá fi gbá wọn mú bá a ṣe sọ àtúmọ̀ fi pààrọ̀ àyè aburú wọn ìyẹn nù tá a fi kà wọ́n nínú àdánwò alẹ́ àsánátà àtúmọ̀ mú dáadáa wá. tí wọ́n tún wá padà di ẹni tí ó tún máa gbénu dáadáa àti ìjẹ́ nǹkan lẹ̀ fún. àtà àfáwó àfáwó títí tí n tá a ṣe fún wọn tí ó fi pọ̀ tí ó fi pọ̀ níjọ́ mi àmọ́ wá bẹ́ẹ̀ àmọ́ tún máa ápù sí ètò orúkọ ọlọ́run yẹn ti alú yóò fi kú náà olùlẹ̀ abúwù abúwù ni ntọ́ba pọ̀ tọ́ba tẹ tọ́ba dé lẹ́nu tẹ ní òní ẹ̀ máa náà ọ̀la àbítúlẹ̀ náà wípé adá àfa o tí n ta fún wọn tí ó fi ṣe kí ni tí ó fi pọ̀ sàwọn pé tẹ́lẹ̀ ìyà ni wọ́n náà fi kàn wọ́n tẹ́lẹ̀ ká tó tó ṣe dẹ̀kùn. Wàkọ́lù kọ́dẹ mọ́sá àbá nàbọ̀rọ̀ wọ́sà. Wọ́n wà àwọn àwọn tó dùn àwọn tí wọ́n ọ̀bá yà táwọn ti ń jẹ wọ́n wà máa pàtàn. Wípé ọ̀rọ̀ táwọn ń jẹ lónìí. Kọ́dẹ mọ́sá àbá nàbọ̀rọ̀ wọ́sàrọ̀. Àwọn bàbá wa ìnira àti dẹ̀kun ti ṣẹlẹ̀ sí ṣáájú wọ́n àkàbínáhùn bàtítàtà àwọn ohun láàyè ṣe òru. wọ́n àkàbínáhùn bàtítàtà àwọn ohun láàyè ṣe òru. ọlọ́run lẹ́yìn ẹ̀ làwọn ọlọ́run ó gbà wọn mú àkàbínáhùn bàtítàtà ń lábàádì àdìláhùn bàgẹ́tàtà wàhùn mọ̀láyà ṣòro tí wọn ò ní mà nígbà tí gbàmú àwọn ọlọ́run bá dé. ọlọ́ni wa láwọ́ àná àlàlùkùrọ̀ àmànú. ọlọ́ni àwọn tá a ti sọ̀tàn wọn fún bẹ́yìn Ọlọ́ni tó gbé àwọn wọn dé tí wá sí fún àmànú tí wọ́n bá lọ gbọ́ wọ́n tí wọ́n sì páyọ̀ ọlọ́run làfàtánà àléyìn ń nà sàmà ọlọ́run tí í sòjò àbásílẹ̀kùn ẹ̀lẹ̀ fún wọn wàlà ard àlùbáríkà nù lẹ̀ tí ń sàwọn nǹkan ọ̀gbìn tí ó da ọlọ́run láàbá mu jáde fún wa wàlá kí kásá bù ṣùgbọ́n wọ́n pọ̀rọ̀ àwọn ọlọ́run nírọ́ náà ò sì máa kàánú wàlá kí kásá bù bá a náà ò. bí máa kàánú ẹ̀rí sí bù ọlọ́run ṣùgbọ́n wọ́n pe ọ̀rọ̀ àwọ ọlọ́run wọ́n pè nírọ́ àdúràbù wọ́n pọ̀ ọ̀rọ̀ wa nírọ́ ọlọ́run ní látara irọ́ tí wọ́n pe ọ̀rọ̀ àwọ ọlọ́run òun ni wípé àwọ ọlọ́run náà sì gbà wọn mú látara tí wọ́n pè nírọ́ ọlọ́run ní sápẹ́ gbàgbọ́ ni àlùbáríkà lè á ṣe fún wa ìsọ́mọ̀ náà àbá ṣe fún wa. nínú àlùbáríkà alẹ̀ ní gbogbo ohun tí ń jáde ń bẹ̀. arínú àgbà wá láti ìsìnkán gbé apá nàbì ní akérè mú kúdúzà ẹ máa pọ́n ẹ̀pọ̀n lé fa ọ sọ̀kalẹ̀ nínú àlùbáríkà sánmà wà àkàràjàwó mẹ́ńbàrà káàtìlà àrùbí ó sì yọjú ẹ̀ jáde láti inú àlùbáríkà nù lẹ̀. wọ́n ti ẹ̀wà dọ̀ọ́yìnbù wọ́n ń gbé ọ́nbà etí awà lórí ẹnu àyà yìí ó ń gbé ọlọ́run láwọ̀ ọlọ́run tí wọ́n bá gbàgbọ́ ni ohun tá a bá ṣe fún wa ni pé lábàtà náà alẹ́ irun bàràkà tí ń rẹ̀ sàmá ìwàlà áàbì àwọn àlùbáríkà kan tá a lè kà tán láti sánmà àdílẹ̀ àbásínà rẹ̀ fún wọn. akábàtà náà fásitì ń bẹ̀rù etí àtúni ọ̀dọ́ bí tá a sọ pé láfàtà náà tó ọba fi pé lákàndọ́ iná olóòtú màkànnà ọlọ́lá àbápàṣẹ fún wa àlùbáríkà sánmà àti tilẹ̀ wàláàkìn kádùràbù bìmọ̀ wàláàkìn kádùràbù ọlọ́run ní ṣùgbọ́n wọ́n pọ̀rọ̀ àwọn ọlọ́run nírọ́ bá a kájú ọ̀hún. ọlọ́run láà fìyà wọn mú nítorí fífi ọ̀rọ̀ wa nírọ́. أفأمن أهل القرى أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون الله ni أفأمن أهل القرى ọlọ́run ní àbáwọn ará àlejò kan wọ́n wá fàyàbalẹ̀ alhamza abẹ́wọ̀n ọ̀dọ̀ àwọn ọmọ kéwù hamza ìsìfàhámù ni ṣùgbọ́n ìsìfàhámù ẹ̀ níta òbí kìláàtù bí ìgbà téèyàn ń bá èèyàn wí kìí ṣe tàhíkí pé a máa retí kí wọ́n dáhùn. ọlọ́run lábọ̀ àwọn ará àlejò kan wọ́n fàyà balẹ̀. àwọn àfẹ́ẹ̀sì gbà wípé àwọn ará àlejò tálùkùránù mú wáyù fáwọn ará mẹ́kà yìí. sọ̀rọ̀ fáwọn náà ní sọ̀tà àwọn ará ẹ̀yẹn sọ̀ẹ́bù fún ìtọ́lọ́run fi síán. ọwa ń sọ fáwọn ará mọ́kà pé mi náà lòdì kù rí sẹ́yìn àlejò mọ́kà náà ìjẹ́ iná ń fàyà balẹ̀ tọ́lá iná ń fà náà bí yí nírọ́. mi náà lòdì kù rọ́ àǹtíyà tíyàwó pàṣẹ náà. abẹ́ fàyà balẹ̀ pé yá àwa ò náà bó èèyàn ànábì àyà wù wá. a lè mú àbà yín lásìkò tẹ́ ẹ sùn báàtà yàndìtù zàìtú tíyàrá ó sùn bàyà táwọn tí wọ́n bà yín lójú oorun wàhùn mú náà ìmọ̀ sáàmù wá bá yín lálẹ́ lẹ́ni tó ti sùn sẹ́ẹ̀ni mà àwọn àmì náà lù ọlọ́lá àbẹ fàyàbalẹ̀. ẹ̀yin ara maka aya tí àwọn bá sùn náà tò á bó wà á lè múyà wá dé bí wà ó mú yálẹ̀ ààbò náà tẹ́ máa ṣeré tẹ́ máa lọ tẹ́ máa bọ̀ tíyàwó sì dé òsígbà tá a lè mú dé. àbá mi ara ń fàyà balẹ̀ sétí èmi ọlọ́run mú. máa إلا القوم الخاسرون لا يأمن مكر الله إلا القوم الخاسرون ọlọ́run lábẹ́ ń fàyà balẹ̀ sí ètè mi ọlọ́run mọ́kíwọ̀ ọlọ́run bá a ti tún náà nù wà mákàrú wà mákàrà la ayàpọ̀ náà Kùránì tọ́lọ́run ti jó yá pé òun ọlọ́run ń dá ète wọn bàbá wa a máa rí ẹnu a máa rí wípé amákàrú wọn dẹ́tẹ̀ wàmákàrà ńlá ọlọ́run tí ó ti wọn ẹ̀yìn ò ṣe tú wa bàkà wábì ní ìsìnká tuntun mọ́kìrù bíi ní pé ọlọ́run tù ìlóbi jẹ́ pé bọ́lọ́run bá ṣe pé nǹkan ẹ̀ ní kábà pé bẹ́ẹ̀ bá ń rí tú lọ́nà míì bì kan bẹ́ẹ̀ bá débò míì yóò yìí wọ́n nígbà òtí lóhùn dẹ́tẹ̀ ẹ̀kọ́ dẹ́tẹ̀ ìwọ́nìjà ọlọ́run ló wí bẹ́ẹ̀ ní alùpùpù kí ló máa lọ tí ó ní nǹkan lọ bá a bá rí lọ níbi wàmákàrú wàmákàrà lọ pé wọ́n dẹ́tẹ̀ tàwálẹ́mi ọlọ́run náà tú ète wọn nígbà tá a bá débi afa amina makira lọ́ọ̀yì abẹ́fàyàbalẹ̀ sí tútú èsì ọlọ́run àgbẹ̀kọ̀ ìtumọ̀ wọ̀dá afa aminu makira lọ́ọ̀yì ọlọ́run ní àràbáyìn ara mọ́kàfàyà balẹ̀ pé mi ọlọ́run ọba mo lè gbà nàbí tẹ́ ẹ̀rù tì mú yín tí ń jèsè wàláyà àmọ́nu máa tẹ̀ra láàyè ìdálẹ́kà òun ọ̀rẹ́ta sùn. ọlọ́run ní kò lè fàyà balẹ̀ sí ètè mi ọlọ́run yìí lálẹ́kà òun mọ́lẹ́ka sí òun nà. àfàwọn tí ọba ṣòfò ọlọ́mọdé àṣòfò. káwa náà mú o amáfàyàbalẹ̀ sétí ọlọ́run ọ̀sọ́nà tí o lè gbà múyàn ẹlòmíì torí nǹkan ẹ̀ ti ń dá ọ̀tà pàkàkà sọlọ́run pàkàkà ńgbà ọ̀kú owó bá dákú ẹ̀ lẹ́rìí rí mọ́sáàsì ẹwà tí mọ́sáàsì ti sẹ́ńjì bá ti ń bẹ lápò ṣùgbọ́n ńgbà ọba ṣe fẹ́rẹ́fẹ́ tí ò sówó mọ́ ẹ máa rí pèlúmọ́ bẹ́ẹ̀ sàdúrà fún wa sàdúrà nǹkan ọ̀dọ́gbà ẹ̀ ọ̀dọ́fẹ́rẹ́ lò. ìwọ́n ń gbọ́ àwọn bá ṣe báyìí yọ ta lélebele kiri ní ẹ̀ rírí ilé ọlọ́run ni ó ọlọ́run tó ṣe ti ń jọ́ lójú ó lè mú kó owó ètò ẹ̀sẹ̀ ti ń dúró lọ́dọ̀ ẹnìkan láwùdáàmà yín là ilé níbi ń jẹ́ lù ni kàá bó ṣe dọ́dọ̀ ẹ̀ náà ń tún lọ́dọ̀ ẹlòmí òun èdè ó ń bì kan mọ́tòrò ilé wàá fẹ̀yà balẹ̀ pé àwa ti lówó àgbà náà lè wọnú wo wa mọ́ kí a lọ ń pọlọ́hùn yìí kí lọ ń pọlọ́hùn yìí bọ́ ẹnìkan ń bẹ táwọn fún ṣàdúrà fún pé ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ máa sọ́ra padà ṣe aburú ẹ̀sùn mi àwọn ti kọjú eléwu bó nítòsí léèṣe kú láyé àwọn náà jọ̀wọ́ rẹ ọba gbajúmọ̀ ni o bá ti dákọ ẹlẹ́sìn mọ́ ọwọ́ rẹ ọ̀tẹ́ ọba ìyàbalẹ̀ sí tọ́lọ̀ ń lè ṣe ni pé ọlọ́wọ́ lè agbára kó lè fi kà wá mọ́ àwa ti kú lọ yóò sì rí ó tó kú yóò rí. agbọ́dọ̀ fàyàbalẹ̀ tí ọlọ́run àfáàmìnú màkàrà ọlọ́run ní àbẹ́hùn fàyàbalẹ̀ sí ntọ́lọ̀ ń lè ṣe torí kò kú sí tí ò lè ṣe kò sí tí ò lè ṣe gbogbo orí tí kálukú wa bá wà ká máa dúpẹ́ fún ni kódà kọ́ jẹun tí kò ká dúpẹ́ ọlágbára àti yípadà sí a tá a bá wà lórí ìṣesí kan táwọn òpé nǹkan ò tí ì jagunjú àti ń yìí wọ́n bá rí bẹ́ẹ̀ ni ẹ tí sábẹ́bí kó tó bímọ sọ fún pé ó bímọ ní aláwí yìí yìí pé rọ́ọ̀nì ìwà ìmúra àti àkìrà bàbá ní fún mi náà ní ibi èèyàn dé tí èyí tí ò ságbára kan tí èèyàn fi ń ṣe nǹkan kan mọ́ kò ti dé pẹ̀. ọlọ́ni ara ìwọ ló ń wí bẹ́ẹ̀. ọlọ́ni kàdáálíkà bọ́bà mi kàdáálíkà bó ṣe wí náà lórí bíbí máa jẹ́ mọ́ ṣùgbọ́n ọba tèmi wà ó ní sọ fún ọ pé tí wọ́n rò nù. ọ̀rọ̀ ju nǹkan mi lọ lóde mi ọlọ. ọ̀kadùkọ̀ alákòóso kami kọ́mọlù wàlámúta kúrú ṣàríyá. kí ló sọ pọ́lọ́ ebe egun lórí o kàlákìtù kàmí kọ́bùlù ìwọ gan tó ń jẹ èèyàn lónìí lọ́wọ́ bẹ̀rẹ̀ tá a fi dọ́ làbùtà kò ṣe à. ọ̀jẹ̀ kankan kò sí egun kankan. bàbá ló bímọ pẹ̀lú bó ṣe lẹ́lẹ́gùn ọmọ bí náà. èyí ò túmọ̀ sí kẹ́nìkan kan wá. Kama má já kan ní òkè ọlọ́run bí kankan la bá ń lé ká má wò fọwọ́ olè tẹ́ ìjọba òtí lè náà ó tún máa fọkàn sí náà ni pé oore pọ̀ lọ́dọ̀ lọ yóò sì wá èyí já kan ní òkè bí kankan la bá wà lórí ẹ̀ sọ́jẹ́ ṣòro a gbọ́dọ̀ gbà pé kíní yóò lè san kíní ni wọ́n máa pa ọ̀rẹ́ jíjẹ́ àyè máa yẹ ẹni tí wọ́n ti rò pé ntí ń ṣe ní ọ̀pá tọ́lọ̀ fúlàlàfíà àmì rẹ̀ tó sì gbádùn tọ́lọ̀ mú lọ. ọlọ́run ní abọ́ aminu mẹ̀kàràláàyè bẹ́ẹ̀ni ọlọ́run ó ti ṣe tí mo bá ní ti ṣe bóyá aburú mo ní fi kàn tani nínú yìí ti ń rẹ́rìn pé kò lè ṣẹlẹ̀ bóyá dáadáa ni mo ní fi tani tí pé èèyàn nípọ̀ kàtẹ́ nǹkan wọ́n kìí ṣe yorùbá ní múná bẹ́ẹ̀ yorùbá ti múná náà ni làwọn bàbá sopọ̀ wọn mọ́ yorùbá ikú ọjà ọ̀kan múná ọjà kan ah, ni múná bẹ́ẹ̀ àwọn aṣáájú tó ẹgbẹ́ mọ́tà rẹ̀ tó wọnú yorùbá wọn lọ gba mọ́tà lé lórí. lónà náà ni mò ń ná wa ọba tó wọnú ọwọnú yorùbá ni. ọlọ́ni wà láàyè amánú mákìrà lọ ìlàlẹ́kà ọmọ dábàá yà kálẹ̀ kámọ́dù àdó àwọn ẹni òfò. àwọn ọlọ́dún ẹ̀dínlẹ̀ lábí mẹ́yàrí súnà lẹ́rù dàmí báàdì àní ha. ọlọ́ni ẹ̀wà alámúyá dín lílàbí mẹ́yàrí súnà lẹ́rù dàmí báàdì àní ha. ọlọ́run ní àbáwọ̀ ọlọ́run làmúyáhádì lílàbíìnà yàrìkúnà àrùbà àbáwọ̀ ọlọ́run àti àti ìṣe ìtọ́sọ́nà ká jẹ́ kí wọ́n dá mà àwọn tó jẹ́ pé àrìsùn nàlẹ́ àdámì ìbàdí àlè àwọn tí wọ́n jogún lẹ̀ lẹ́yìn àwọn tá a parun wípé kí ni àwòrán ọ̀nà ṣááwù báwo ọlọ́run bá tún fẹ́ àsọ́bù náà ń bí dùnà ọbẹ̀ a lè tún fìyà jà wọn náà lára ẹ̀ṣẹ̀ tí wọn náà tí wọn bá ṣẹ̀. ọ̀nà ma wọn. ọ̀nà tí bá wọn aláàkúlù bè fà òun láyà sí ma wọn. a lè di ọkàn tí wọn náà pa tí gbogbo tí wọn bá ń wí fún wọn tí wọn ò ní gbọ́ lágbọ̀gbà kárì bá gbà wọn mú ẹ bá bọ̀yà balẹ̀ tìlítà lukú rọ̀ àbí. Ṣàkóso aláìka mi ni àrùn báyìí ha. Ọlọ́run ní tìlítà lukú rọ̀ gbogbo àwọn àlétò àwọn ànábì ọlọ́run tá a ti sọ. Ìletò ti àwọn èèyàn Núhù ọlọ́run ti sọ. Ìletò àwọn èèyàn Húdù àti bàpàdé lẹ́sìn. Ìletò àwọn èèyàn ará ànábì Sọ́ọ́lì abàpàdé lẹ́sìn. Ti Lúùtù abápàdé ti Ṣuaibu lọ́lọ́run sọ lọ́dún yìí ọlọ́run ní gbogbo àwọn àlétò àwọn ànábì ọlọ́run wọ̀nyí ni à ń bá à ń sọ̀tàn wọn fún ọ ìrì ànábì já obìnrin báyìí náà ọlọ́run ànábì ọlọ́run wọn wọ́n mú àwọn ọ̀rọ̀ tó ṣàlàyé gbogbo wọ́n mú dé wá bá wọn fàmákánù lè yúmi nù bí máa kàdà wúmi kọ́bùrù ọlọ́run náà kádàrá àkàkọ́ máa kánù àbárù kánà ọlọ́run náà àkọọ́lẹ̀ fún ẹni tọ́lọ́run bá kọ́ wọn ò ní sọ pé irọ́ làwọn ànábì ọlọ́run pa ṣùgbọ́n wọ́n tó dé àti kọ́ pé wọ́n pè ń rọ́ ọlọ́run ní wà máa ń kàánú ní yóò nínú bí máa ka zàbù mi nǹkan. iṣẹ́ ń pè irọ́ wọn ò tó bẹ̀ wọ́n pè lódodo tó dáa ti kọ́ pé náà ni wọ́n pè. kàdálíkà yàtìbáwò lọ́wọ́ àlàkùnrin ọlọ́run gbogbo ẹni ọba ṣe kẹfẹ́ ní sọ̀rọ̀ mi àwa la di ọkàn pa. ẹni kò tó ṣe isi sí tí wọ́n bá gbé kalẹ̀ tá a bá kọ́ pé kẹfẹ́rí lọ yà. sàwọn ẹ̀ka wò tí o tó wá mọ́ wọn kí àkùnrin dájà wọn náà kàn máa ti ń garun wo máa garun àwọn ilé ìṣe mẹ́wọ́ wọ́n máa náà. ẹgbẹ́ ẹ̀fíà kakúnù ìrẹ́gbẹ́ báwa náà ọba ti máa ṣẹnu. ọba ayéta yá bá wọn báwo aláàkóló bẹ̀lẹ̀ ká. ọmọ wàjáde náà lè akẹ́sọ́rì ìmí ní ahadin. wàmọ́ wàjáde náà. لأكثرهم من أحد وإن وجدنا أكثرهم Ọlọ́wọ́ ọ̀pọ̀ ahadin àkọọ́lẹ̀ kan ò sí pọ́pọ̀ su èèyàn ká bá wọn lórí ohun tí wọ́n ṣe lérí fún wa kí wọ́n sì múṣẹ́ ọ̀pọ̀ sí yòó lè múṣẹ́ ìlú bẹ́ẹ̀ tó ṣe kébè ní. máa wà jáde náà lé akíntàrọ̀ mi ní àdé wàyí wà jáde náà akíntàrọ̀ làfà ṣèṣe. ibi tẹ́ ti rọ́pọ̀ su èèyàn ibi tí wọ́n ti ṣe pòkì sọ ẹ bá rẹ̀ nà bá bá gbé olórin kan ẹ̀wọ́ lọ́wọ́ gbogbo èrò ni ó kù ń bẹ̀ lọ́lọ́ ti sọ kí ló tún fi ó wí ìwọ lọ́kàn yọ rẹ̀ kúrò níbi ìrégbè ìdí ìrégbè láyé tí pọ̀ wà máa wà jáde náà lẹ́ àtẹ̀fárí ní mi ní àádín wà ń wà ibi èrò ti ṣe kò ibi tí wọ́n bá ti wà lórí àdéhùn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀mi làwọn máa sìn péréte ìlẹ́mọ̀ bá ń bẹ̀. fún amáyà ló tún lọ tún wò ó lé ọba ti wá kà wá dúpẹ́ fọlọ́hún ọba tó tòmí mọ́ bíi kéèké àwọn ibi tí èyí ti pọ̀ tí wọ́n ti tẹ̀lé tọ́lọ́hún tí ò tòmí mọ́ ibi ọkọ̀ sú èèyàn tọ́jẹ́ kò kí ni wọ́n ṣe wà máa wà jáde náà lè ákìtà nínú mi lè áhàdí. Wa وجدنا أكثرهم لفاسقين الحمد لله رب adúpẹ́ arójú ara ààyè kétò ni àmàrójú ara ààyè gbọ̀tò ni já lè rójú rotu ààyè kétọ́lá kárójú kàrá ààyè gbọ̀tọ́lá kárójú ààyè أبقى رب القمال يا شيخنا حج ويب بما قدنا بعلم ابن علم الحبيبي حمدا بما قد أفادنا من مرشد يجب ويب جزاك رب بجنة فردوس من غير كاذبين